Àkọ́kọ́ ṣáájú Kristi, nípa Ranulph Dun ní ìbẹ̀rẹ̀, lókùn díkùn àti ilẹ̀, ǹjẹ́ ilẹ̀ náà tún rí, jẹ́ kí òkùnkùn wá lórí omi, lókùn sì wà, iná wá, John ní orí àwọn ìpìlẹ̀, ohun kan tí òun, nípa ìbẹ̀rẹ̀ ní ohun ti Ọlọ́run, láti fi ara hàn. Àwọn hymn, jílẹ̀ tí àwọn ọkùnrin ti kẹ̀, jẹ́ àìṣẹ àti ìgbà gbogbo ní ìlòdì sí ohun tí a ti ṣàfihàn. Ní jíkẹ̀yìn ti ẹ̀dá gẹ́gẹ́ bí àwọn ìgbàsílẹ̀, lọ́rùn ìgbàsílẹ̀, lọ́rùn pé, jẹ́ kí a ṣe ọkùnrin ní àwòrán wọn, lòdì sí àkóso ẹja, lórí gbogbo àwọn ẹ̀dá tí ó gbé ní ilẹ̀. Nítorí náà, Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara ní àwòrán Ọlọ́run tí ó dá rẹ̀, ẹ̀dá ìyà, sí láti gbogbo àwọn ìdásílẹ̀ rẹ̀ bí ènìyàn ti ṣe ní àwòrán àwòrán lọ́run nínú àwòrán rẹ̀. Ènìyàn kì í ṣe ẹ̀dá gangan lọ́kùnrin. Ènìyàn lé àṣẹ̀dá ẹran àti ẹ̀jẹ̀ lákòókò tí lọ́run jẹ́ èmi ló ń gba ènìyàn láàrin àwọn náà ẹ̀dá láti ṣe àkóso lórí àti ní ìjìbá lórí rẹ̀. Ó sì wí fún náà pé, Adam, láti ṣiṣẹ́ àti jù rẹ̀. Àti Olúwa Ọlọ́run pàṣẹ fún ọkùnrin náà pé, Ihu ni òmìnira láti jẹ láti èyíkéyìí nínú igbá. Ṣùgbọ́n nígbà tí ó bá jẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni kí ihu kí omi bá kẹ̀lú. Èso mú ìrísí ẹ̀jẹ̀ kan láti ṣe ìdánwò. Ẹ̀fà ni Eve, èké sì jù rẹ̀. Nígbà tí obìnrin náà rí pé èso tí àwọn igi dára fún oúnjẹ àti ìtẹ́ ọkùnrin sí ojú, àti sì fẹ́ fún ni gbún. Ó mú díẹ̀ nínú sì jẹ, ó sì fi fún ọkọ rẹ̀ tí ó wà pẹ̀lú rẹ̀, ó sì jẹ. James tún ìdánwò ìdánwò, ṣùgbọ́n kan ní ìdánwò, nígbà tí nípasẹ̀ ìfẹ́ búburú tirẹ̀, ó ti fà kúrò kí ó sì bojú ó. Lẹ́yìn náà, lẹ́yìn ìfẹ́ ti lóyún, ó bí ẹ̀ṣẹ̀ àti àìṣẹ̀ dédé. Nígbà tí ó bá jáde, ní kúrán yìí, àbájáde náà wà lẹ́sẹ̀kẹsẹ̀. Síbẹ̀síbẹ̀, ní àwọn ipò díẹ̀, a lè rí i pé ẹ̀ṣẹ̀ títí di ìdá tí ó bá dojú kọ lókun, ń tí kúrò nínú paradíṣẹ́ sí ilẹ̀ ti là àti ìrora lókun sun ẹ̀j. Nítorí ó ti ṣe èyí, ègún ni ó ju gbogbo ahọ́n, ẹran àti ara rẹ̀. Ìwú Olúwo sì klú orílẹ̀ rẹ̀, nítorí tí ó wí fún un pé, Èmi ó pèsè ìrora rẹ gidigidi ní ibi, pẹ̀lú ìrora, ìwọ yóò bí m, ìfẹ́ rẹ yóò jẹ́ fún kan, ó sì jẹ nínú rẹ̀, nítorí tí orí jẹ nínú rẹ̀, fún eruku ìhù, àti sí ẹ̀kúrú ìhù padà. Pẹ̀lú ẹsẹ̀ yìí, méjèèjì Adam àti Efa ti a kúrò lẹ́kọ̀ọ̀kan, àti pé ó nílò nípa rẹ̀ ni ó tún sí pẹ̀lú rẹ̀. Ìlàjà yìí ó nílò ìró pípẹ́ fún Adam, kò jẹ́ láti jẹ́ ti igi ti rere àti búburú, ọtí, èké, gbogbo ni a ṣẹ̀dá gẹ́gẹ́ bí run, bí àwọn ẹranko mìíràn tí ó Kíní ìrankàn. Ẹ̀fà kò lóye pé kò yẹ kí ó jẹ èso èso ìhín ti rere àti búburú, òtíke, Adam àti ẹ̀fà dẹ́ṣẹ̀ nítorí tí ó jẹ́ èso tí a fi ènìyàn, nítorí hù, ǹjẹ́ ju, sí tí ó bá Olúwa sá, sí kíkún nípa fífún ní ìdánwò, àti ǹjẹ́ èso tí a kì ara. Nígbà tí ẹ̀fà jẹ èso ẹ̀hù, Adam kò ní yan bí kíkún ti ṣe ẹ̀fà fún òtí èké ọrẹ. Àwọn àbájáde náà jẹ́ ìpínyà kúrò nínú ìrora àti ikú. Síbẹ̀síbẹ̀, ìrora ńlá wọn lè ti nígbà tí nǹkan Kaini pa. Mìíràn, Abeli, ẹ̀ṣẹ̀ wá ṣáájú kí ìpànìyàn bí kan tí Kaini kò hù àti ìwà bí lò ọlọ́run. Àwọn méjèèjì Káínì àti tí ó fúnni ní ìrọ̀ sì rán. Ṣùgbọ́n Káínì bínú nítorí Eb Abúlẹ̀ fún ló ti gbà lọ. Ìwé tí Eberus pé Abẹ́ni nípa gbà. Ìwúṣẹ́ Abẹ́lì àti inú kúrò bá jẹ́ bí kúròkùn kò ṣe. Lọ́kùnrin sọ̀rọ̀ ti Káínì tí ó bá ṣe ohun tí ó jẹ́ tun yóò kò gbà. Ṣùgbọ́n tí ó kò bá ṣe ohun tí ó tù ẹ̀ṣẹ̀ ń kígbe ní ẹnu náà rẹ̀. Fẹ́ láti ní ṣùgbọ́n gbódìjẹ lúgù rẹ̀. Nítorí náà ó farahàn ohun tí ó kò ní àṣẹ tàbí ìwà rẹ̀ jẹ́ ìtẹ́wọ́gbà tàbí àwọn méjèèjì. Obìnrin lè fúnni ní agbára tí ó dára jù tí ó ní. Ó lè ti fún ohun tí kò ní àṣẹ tàbí ó fúnni déédéé ohun tí a béèrè rẹ̀, ṣùgbọ́n pẹ̀lú ìhùwàsí mìíràn ju ìfẹ́. Rún ohunkóhun tí ipò náà lọ́rùn kò dán àti ká ẹni bì. Gẹ́gẹ́ bí jìyà, ilé ayé kì yóò mú ẹ sọ fún un àti pé yóò di alárìnkiri abẹ. Lọ́rùn súnná ohun tí ó gbúdú ṣe láti gba àwọn olódodo pam, láti bá wà ní ìkún omi, láìsí iyèméjì àwọn ìtìní ìsìná. Òyìn hàn láti jẹ dání, ṣùgbọ́n ó wà ní àlàyé púpọ̀. Nálè ti bí kojú omi kékeré, bí kojú omi tí ó ṣe nìkan, láti ìrú igi kan ní gangan, jákèjádò, àti gíga pẹ̀lú wíńdò kan, àti ilẹ̀kùn nìkan lè ṣe gba òun àti ìdílé rẹ̀. Síbẹ̀síbẹ̀, nípa ìgbàgbọ́ náà nígbà tí ó bá ná, nípa òun nǹkan tí a kò rí síbẹ̀síbẹ̀ ní ìgbà rẹ̀. Ó dá ayé lébi tí ó bá ṣe. Àwọn ìbéèrè ajẹ́bí Káínì kò ṣe tí ó gbà. Nítorí ó jẹ́ ká dípò láti inú ohun kì ju ohun tí ó dára jù fún ara rẹ̀ dípò hàn. Nóà tẹ̀lé èrò olókùn gangan àti pé kò wọ èrò tẹ̀rẹ̀ nítorí lórun òtít èké ìgbàgbọ́ náà ti dá lórí a àwọn ìkùnsínú rẹ̀ nípa ohun tí lókùn fẹ́. Lórun kò dán nígbà tí a ṣẹ̀dá nínú ìrísí rẹ̀ òtí èké kò sí àwọn àbájáde fún òkè àti ẹ̀gbọ́n sí lòun. Òtí kékelele lẹ́yìn tí kìtì parí Nóà àti ìdílé rẹ̀ wù. Kàtí lórun mú kí àwọn ẹranko tí omi afẹ́fẹ́ láti wá sínú oko. Lẹ́yìn tí kílókùn ti ilẹ̀kùn, ó sì orísun orísun ti jíǹde àti àwọn fèrèsé ti run láti ṣàn ilẹ̀. Lẹ́yìn àwọn jí àti àwọn oṣù omi ṣẹlẹ̀, Noa, ìdílé rẹ̀, àti àwọn ẹranko ti jáde nínú ikú Noa. Lẹ́sẹ̀kẹsẹ̀ fi pẹpẹpẹpẹpẹm, lẹ́sẹ̀kẹsẹ̀ rọ̀b, ó sì tẹríba. Nítorí Eb, ìrẹnumú ní kíkùn, lé èmi ti ṣe, nítorí tí èmi ó parun, ohun gbogbo tí ó wà láàyè àti gbígbé yóò jẹ oúnjẹ fún, gẹ́gẹ́ bí mo ti fún ní àwọn irúgbìn aláwọ̀ ewé. Mo fún ní nǹkan báyìí, ihu kògbòdì, jẹ́ ẹran tí ó ní èémí rẹ̀ sì wà nínú rẹ̀, àti fún ìgbésí ayé rẹ̀. Èmi yóò dájúdájú béèrè ìṣirò kan èmi yóò bẹ̀rẹ̀ àdéhùn láti gbogbo ẹranko àti pé láti dúkùnrin kan pàápàá èmi yóò bẹ̀rẹ̀ sí ọkùnrin nípasẹ̀ ènìyàn yóò ta ẹ̀jẹ̀ rẹ̀ nítorí àwòrán lọ́rùn ni láti ṣe ènìyàn rẹ̀ bí ó ṣe bí fún yín kí ó mú èso àti kó sí ìsọdí púpọ̀ lórí ilẹ̀ kí ó kó sí lórí rẹ̀ lọ́kàn sì mú májẹ̀mú kan pẹ̀lú Nóà àti gbogbo aláyé ẹ̀ṣẹ̀ sì lu ilẹ̀kùn lẹ́ẹ̀kan sí bí à ń ṣe àfihàn kú fún bàbá rẹ̀ níbi tí ó ti bẹ̀rù láti di ag fún àwọn arákùnrin rẹ̀ pẹ̀lúpẹ̀lú ni ń bí ń kò rò pé láti ní òye fún ẹ̀mí burú ń kọ̀yé fún gbogbo àwọn ènìyàn ń ṣe àfihàn àwọn náà ṣiṣẹ́ ń ṣe àìgbọràn sí wọn àwọn náà bí ń kọ ìyè fún gbogbo ahun àti ipò wa, ń ènìyàn jẹ́ ẹlẹ́ṣẹ̀ àti àwọn ẹlẹ́ṣẹ̀ ti jẹ́ fún gbogbo ẹ̀ṣẹ̀, túbú sílé ògo, ọláńṣẹ́lẹ̀ pàláìlẹ̀ ti jẹ́ fún gbogbo ẹ̀ṣẹ̀ lílọ. Ń ti fẹ́rẹ̀gẹ́ àti pé a tún sun pé ìwú yóò kú nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. Nóà sún Nóà kìíní láti ṣe láti fi olódodo pam àti pé àwa bẹ́ẹ̀ gẹ́gẹ́ nítorí tí a kò bá gbà pé Jésù ní lọ́rùn àjò tù ní àwọn ẹ̀ṣẹ̀ wa, gbogbo àwọn ènìyàn ti àkókò Nóà ni ìyàn láti ṣe àti pé a tún ní ìyàn. Mo sọ fún ọ, ní àkókò ti ojúrere Ọlọ́run, báyìí ní ọjọ́ ìgbàlà, àwọn ìbéèrè, a nítorí tí àkókò ìtẹ́wọ́gbà fún ìgbàlà ẹnìkan. Lẹ́yìn ọ̀kan àwọn tí ó gbìn ọ àti ẹ̀gàn wọn. Bí nígbà tí àwọn títẹ àkókò kì í ṣe ńlá, kò sí àkókò bí lọ́wọ́lọ́wọ́, kí ló ṣẹlẹ̀? Nígbà tí àwọn ènìyàn kọ̀ láti dárí Ọlọ́run sí ìmọ̀ wọn, gba àkókò, yóò kọ ọkàn ṣiṣẹ́ dá, ọkàn ṣiṣẹ́ dá ìfẹ́ fún ìmọ̀ ti òun, ṣe àtẹ́lẹjọ́sìn Nóà sí Ọlọ́run. Ọlọ́run ṣe ìlérí láti máa parun àwọn ẹ̀dá nípasẹ̀ omi, òtítọ́ èké, àwọn tí kò gbàgbọ́ ní Jésù ní Kristi náà yóò kú nínú àwọn ẹ̀ṣẹ̀ wọn, òtítọ́ èké ọrí. Bẹ́ẹ̀ ni àwọn Ọ̀dámù àti Ẹ̀fà àti tí wọ́n mú wọn sí àwọn ìfẹ́ wọn, àti ọgọ́rin ọdún ṣáájú kí ó Mósè àwọn òfin lórí òkúta kẹta sí bí Abrahamu àti ọgọ́rùn-ún ṣe àdéhùn fún Abrahamu. Olúwa ti sọ fún Abrahamu pé, gba orílẹ̀-èdè rẹ sílẹ̀, àwọn ènìyàn rẹ̀ àti ìdílé bàbá rẹ̀, èmi ó sì ṣe ìbùkún fún ọ, ìwọ ó sì jẹ́ ọ. Ọlọ́run yípadà orúkọ Abrahamu fún Abrahamu nígbà tí ó fi májẹ̀mú rẹ̀ múlẹ̀ pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ Abrahamu fi ilé rẹ̀ sílẹ̀, ó sì lọ sí Kénáánì ní Hébérù, Aka, nípa ìgbàgbọ́, ó sọ ilé rẹ̀ ní ilẹ̀ kan náà ní orílẹ̀-èdè àjèjì kan, nítorí tí ìlú náà tí ó ń wà ní Ọlọ́run, ó yẹ kí ó hàn gbangba pé ìlérí Ọlọ́run fún Abraham tí ó jẹ́ fún gbogbo ọmọ ènìyàn dípò sí orílẹ̀-èdè kan. Abrahamu àti Sara, aya rẹ̀, jẹ́ aláìlágbára bí ó ti jẹ́ pé Ọlọ́run ti ṣe ìlérí pé wọn yóò ní àwọn àrọ̀mọdọ́gbọ̀n púpọ̀. Wọ́n di àìtọ́ fún Ọlọ́run láti mú ilé rẹ̀ ṣe lílò èdè ènìyàn. Wọ́n mú àwọn sínú ọ̀wọ́ ara wọn, ẹ̀ṣẹ̀ ìnìjìnlẹ̀. Wọ́n fa àwọn rògbòdìyàn ńlá padà sẹ́yìn lẹ́yìn ọmọ ọ̀dọ̀ Abrahamu àti àwọn ti Abraham àti àwọn ti Isaki, ọmọ Abrahamu àti Sara. Ọlọ́run dúró títí ó kò ṣèṣe fún Abrahamu àti Sara láti ní ọmọ bẹ́ẹ̀ ní iyèméjì. Kò sí ìyẹ̀ntara ti ìrẹ́lọ́rùn àti ìgbàgbọ́ wọn. Abrahamu sì bí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè, a sì mọ̀ bí ìbálòtítọ́. Ó pààrọ̀ ju ìṣẹ̀lẹ̀ kan lọ. Nígbà tí Ọlọ́run bá dojúkọ, tí ó ronúpìwàdà, tí ó sì fi ìgbàgbọ́ rẹ̀ àti ìgbẹ́kẹ̀lé nítorí àwọn ọmọ Abrahamu, Isaaki àti Jakọbu. Olùgbàlà kan yóò wá sí àgbáyé láti ra àwọn lọ́tọ̀gbọ́. Abrahamu sì ṣe ẹni ọdún mọ́kàndínlọ́gọ́rùn. Olúwa apanirun sí i. Ó wí pé, Èmi Olódùmarè, láti mú kí àlá kọ yìí sí mi, kí ìwọ kí ó lè mú ìlọ́tọ̀ sí mi. Wọn ó sì mú ẹnikẹ́ni pọ̀ mọ́ mi. Wọn ó sì mú ẹnikẹ́ni pọ̀ mọ́ mi. Wọn ó sì mú àti àwọn ọgọ́gọ́rùn ọdún níwájú Mose. Obìnrin kan di ọdún kan. Nígbà mi ní Abrahamu sì kọ̀, lé ó kọ̀ sílẹ̀, lé ọjọ́ kẹjọ gẹ́gẹ́ bí májẹ̀mú. Lẹ́yìn náà, nígbà tí Isaaki bá dàgbà, Ọlọ́run pàṣẹ fún Abrahamu pé Ọlọ́run fi rúbọ. Èyí ni ìdánwò ti ìgbàgbọ́ Abrahamu. Abrahamu bìrìbà rò pé nítorí Ọlọ́run fún Isaaki nígbà tí kò ṣèṣe nípa Ara àti Sara láti ní ọmọkùnrin ní lẹ́yìn iná lè mú ìlérí rẹ̀ ṣẹ. Kíni pàtàkì nípa ìbáṣepọ̀ yìí láàárín Ọlọ́run àti Abraham ní àkọ́kọ́ Ọlọ́run nílò òtítọ́ ìgbọràn nípasẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó yóò kọ́ ní òye pẹ̀lú àwọn ọmọ nígbà míì. Nígbà tí Jesu ti Nasareti ní pípẹ́, yóò fi ara rẹ̀ rúbọ bí ẹbọ orí fún àwọn ẹ̀ṣẹ̀ ènìyàn. Ó nípasẹ̀ Isaaki, ọmọ ìlérí, kì í ṣe Ismaili ní àkọ́bí tirẹ̀ rẹ̀ pé májẹ̀mú náà yóò tẹ̀síwájú bí Jesu ti ń jẹ́ ọmọ Isaaki nípasẹ̀ Dafidi, ọmọ ìlérí Ọlọ́run, nípa gbogbo ènìyàn Abrahamu ní gbogbo ayé láyé. Nítorí náà, kò sí ọ̀nà ọmọnìyàn lè jogún ìlàjà rẹ̀. Ó jẹ́ ìlérí àti ọ̀rọ̀ ti ìwà ìgbàgbọ́ àti ìgbọràn sí Jesu Kristi. Àwọn ìbéèrè Elémi Ọlọ́run sí Abrahamu pé kí a fi fún ènìyàn ṣe àtẹ̀lé fífún àwọn ẹlẹ́ṣẹ̀ mẹ́wàá mẹ́wàá. Bí àkọ́kọ́ Abrahamu fi Isaaki fún Ọlọ́run wá, tẹ́lákọ̀kọ́ tí ó pẹ̀lú bàbá rẹ̀, Tera, ṣáájú lọ sí Kínání. Májẹ̀mú Ọlọ́run pẹ̀lú Abrahamu dá lórí ìfẹ́ sí Abrahamu láti mú ìgbà ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí Ọlọ́run. Òtítọ́ ek, Ọlọ́run dá ìgbésí ayé Isaki nítorí ìgbàgbọ́ àti ìgbọràn. Òtítọ́ èké, a tọ́ka Abrahamu sí baba ọlọ́jọ́ nítorí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Òtítọ́ ní èké, Ọlọ́run jẹ́ ọlọ́tọ̀ nínú láti tọ́jú àwọn ìlérí rẹ̀. Òtítọ́ èké orí kẹta, nítorí tí àwọn ìṣòro láàrin àwọn ègún ti Abrahamu àti arákùnrin arákùnrin rẹ̀. Abrahamu gba iye ló láti yan ilé rẹ̀, àti Abrahamu lè gbé agbègbè mìíràn, ló ti yan agbègbè tí ó dára jùlọ nítòsí ìlú Sódómù. Olúwa sì wí nítorí pé ìkógun sí Sódómù àti Gòmórà tóbi, nítorí pé èmi wọn ní ìbámuwọ́ sí ọ̀dọ̀ rẹ tí ó tọ́ sí mi, àti bí bẹ́ẹ̀ kọ́, èmi yóò mọ̀ ṣáájú kí Ọlọ́run ran àwọn olódodo tí ń gbé, ṣùgbọ́n níbẹ̀ wá díẹ̀díẹ̀. Nítorí náà, àwọn áńgẹ́lì kíkún iná, àwọn ènìyàn hàn ní ilé tí ń tẹ ìlú Sọdọ́mù. Lótì sì rí àwọn àlejò yín, ó tẹnu pé wọ́n wú ilé rẹ̀ lábẹ́ ààbọ̀ rẹ̀. Ìwà búburú ti Sọdọ́mù ni a rí gbangba nínú àtẹ̀lé náà. Ǹjẹ́ nígbà tí wọ́n pè, wọ́n sì wí fún pé, níbo lé àwọn ọkùnrin tí ó dé tì yín, ó mú jáde wá, bí àwa ó lè mú ní ilé, nítorí náà ló ti jáde sí wọn ní ẹnu náà, ilẹ̀kùn nílẹ̀kùn lẹ́yìn iwájú rẹ̀. Ó sì wí pé jù, ẹ̀yin arákùnrin mi, má ṣe ṣe búburú bẹ́ẹ̀. Ó ní sísìyí, mo ní àwọn obìnrin méjì tí ń kọ ọkùnrin kan, jókòó ẹ mú wá fún, ó lè ṣe sí wọn bí ó ti fẹ́, mísẹ̀ ṣe ohunkóhun fún àwọn ọkùnrin wọ̀nyí, nítorí èyí ní ìdí, wọ́n wà lábẹ́ òjìji orúlẹ̀ mi, wọ́n sì wí pé, dúró sẹ́yìn, nígbà náà ni wọ́n wí pé, ẹnìkan yí wá láti wá níbi, ó sì máa ṣe iṣẹ́ bí onídàájọ́. Báyìí a yóò burú pẹ̀lú rẹ̀ jù wọ́n nítorí náà, wọ́n tẹ̀lé lẹ̀ sí ọkùnrin náà, ó sì sún etí sí ilẹ̀kùn. Àwọn áńgẹ́lì ti ṣàpèjúwe sí ìpinnu ìdí òdodo òun bẹ́ẹ̀ ni, ní kùtùkùtù òwúrọ̀, kí omi bá dé ìdí rẹ̀, Gòmórà pa láti di Olúwa jáde nínú kurun, nítorí náà, ó mú àwọn ìlú yẹn parí gbogbo agbègbè ń lẹ, gbogbo àwọn olùgbé hàn àti ohun tí ó dàgbà lórí ilẹ̀. Lọ́kùnrin ti mú Adam àti Eva kúrò nínú igbá Edeni nítorí àìdá, nítorí àìgbọ́ràn àti ìpinnu búburú ti ènìyàn, bíkọ́ṣẹ́ ẹbí rẹ̀ àti ahọ́n àti ìwà kò tí ó yàn. Mose sì pa Sodomu rẹ́ nípa iná nítorí ìwà ìkà kú. Ó yẹ kí òun gbà pé àìgbọ́ràn àti ìwà kò sì gbanú àti ahọ́n tí ó ṣe òun gẹ́gẹ́ bí ẹ̀mú àti kí ó wọ dídí hun. Àwọn ìbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ wọ ni ó tọ̀bi pípé lọ́kùnrin pinnu láti pàṣán. Ìṣẹ́yún bí sísìn ti lọ ló ti yàn lé Ọrùn ti Jọ́dánì nítorí ó fẹ́ ìlú ìlú ńlá ti àti Sodomu àti Gomora, gbóhùn àti Abrahamu, bí wọ́n ṣe jiyàn nígbà gbogbo, kí tí ó hàn láti jẹ́ ilé tí ó dára jù, Bíbélì kò sí. Àìgbọràn sì ló ń fa àwọn ìṣòro nínú ìgbà Édẹ́nì, bí pẹ̀lú àwọn ènìyàn àkókò Nóà, kí àwọn ìlú àti Gomora, nìkan ní ipa lórí àwọn ọkùnrin tí ó gbìyànjú láti ṣàlàyé, àwọn ọkùnrin áńgẹ́lì, àwọn ọkùnrin ní áńgẹ́lì, àwọn ọkùnrin náà, ọtí. Abrahamu bíàdà gba Ọlọ́run láti fi àwọn ìlú Sodomu, fi àwọn ìlú Sodomu àti Gomora fi, nítorí àwọn olódodo tí ń gbé inú rẹ̀, àwọn ìlú wọ̀nyí, òtítọ́ èké orí. Ọlọ́run sì pe Abrahamu lákòókò tí ó ń gbé ní nínú àwọn Chalde, láti lọ sí orílẹ̀-èdè jíjìn. Kò ní ààyè láti pé ilẹ̀. Ìlérí kan ṣoṣo ni fún àwọn ọmọ rẹ̀ ní ọjọ́ kan ní ilẹ̀. Ní ọdún nígbà mi, àwọn ọmọ Abrahamu yóò jẹ ẹrú ní Ejibiti. Nípasẹ̀ Mose nípasẹ̀ Mose ti gbà wọn kúrò ní ọjọ́ kan ní ìgbèkọ̀ ẹrú wọn láti lọ sí ìní wọn. Ilẹ̀ ní Bíkítì, Abrahamu rin ìjẹ́ ṣe. Ọlọ́run nípasẹ̀ Kristi yóò gbà wá là nípa ìgbọràn tí ń gbé láti ọ̀dọ̀ iṣẹ́. Ẹrú sí ilẹ̀ kan ní ọ̀run. Ìrìn àjò wọn sí orílẹ̀-èdè, wọn sí orílẹ̀-èdè tí ó tóbi jùlọ. Bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ tí ó ní agbára ní arákùnrin Jákọ́bù. Nígbà tí wọ́n wọ ẹgbẹ́ sí sí ẹgbẹ́ àwọn ọmọ Ismaili àti àwọn ọmọ ti Abrahamu, bí ọmọ ẹ̀yìn baba Abrahamu. Wọ́n tà gẹ́gẹ́ bí ẹrú tó tí ó wọ́pọ̀ àti kí ó tàn pa Jakọbu sínú ìgbàgbọ́. Josẹfu ti pa òfin, rántí, ó tún tan baba rẹ̀ tán láti gba ìbùkún rẹ̀. Josẹfu sì dúró ṣinṣin lọ́dọ̀ Ọlọ́run àti Ọlọ́run. Èyí yóò wáyé lẹ́yìn àwọn ọdún tí ọkọ̀ láàrin àwọn ènìyàn tí ó sìn. Àwọn kan kúkú ju Ọlọ́run lọ. Lẹ́yìn ìgbà tí ọdún mẹ́rin ọdún ní Íjíbítì, àwọn òbí rẹ̀ ṣe àbọ̀ àwọn ìlànà Farao láti pa ọmọ náà, wọ́n pamọ́ fún un, wọ́n ṣe òdodo nípasẹ̀ ìfẹ́ wọn láti ṣàgbọràn ní pípasẹ̀. Farao dípò ti gbọ́ràn sí Ọlọ́run nípa gbàgbọ́ bo àwọn fọ́nrán fún un nítorí àbí rẹ̀, nítorí wọ́n rí kì ṣe ọkọ, wọn kò bẹ̀rù ti òfin ọba. Mose sì rí Mose, ọmọbìnrin Farao, tí ó bínú fún un. Arábìnrin Mose mú sọ pé obìnrin Mose rẹ̀ àti Polu bàbá náà sọ fún un pé, ẹ gba ọmọ náà kí n dà mí, nítorí náà ọmọ, ọmọ ọmọ, wọn sì nìyẹn. Um, nígbà tí ọmọ náà dàgbà, ó mú tọ́ ọmọbìnrin Farao, ó wí fún wọn kúrò nínú omi nípa ìgbàgbọ́ Mose. Nígbà tí ó ti dàgbà, a gbà láti ní agbára fún èrè kan, nígbà tí ó kò ní gbogbo àwọn ọ̀nà Mose fún ogójì ọdún mìíràn, nígbà tí ó Abrahamu sẹ́yìn fún Abrahamu, Isaaki àti Jakọbu. Bẹ́ẹ̀ ni Ọlọ́run rán sí, àti Aaroni sí Fáráónì sí Fáráó bíbèrè nípa Aru, bí àwọn ọmọ Israẹli kí ó lọ kí ó foríbalẹ̀ fún. Ọlọ́run sì fún Fáráò àti àwọn ará Ejibiti mẹ́wàá láti yan gbọ̀ràn kan nípa ìparun. Fáráò fi hàn láti ṣe ìdánimọ̀ agbára Ọlọ́run, ṣùgbọ́n pẹ̀lú ayé tí ó kọjá kankan, ó rọrùn fún un láti kọ. Lẹ́yìn ikú ti ọmọ aládé rẹ̀, ó sọ fún àwọn ọmọ Israẹli pé láti lọ kúrò, wọ́n lọ, ṣùgbọ́n ó yípadà ọkàn rẹ̀, ó sì lépa wọn láti mú wọn padà wá sí ìfì. Ó wà ní okun pupa ti àwọn ọmọ Israẹli ní láti ṣe ìyàn, láti gbọ́ràn sí Ọlọ́run tàbí padà sí ìfi. Ó tún wá Farao àti àwọn ọmọ ogun rẹ̀ ni a sin sínú omi òkun. Orílẹ̀-èdè tuntun ni Naomi rà láti ọ̀dọ̀ ẹrú dìde lórí Olúwa pa òun. Wọ́n kọ́ ọ lẹ́sìn Kenaani lẹ́sìn bí ìgbàgbọ́ wọn jẹ́ àìlera. Wọ́n kọ́ ẹ̀jẹ̀ gbẹ́kẹ̀lé. Ó tó ọgọ́jọ ọdún ṣáájú kí wọ́n tó parun láti gbọ́ràn àti sọ wọ́n ilẹ̀ ìlérí bí ó tilẹ̀ tilẹ̀ fún ilẹ̀ yìí wọn. Wọ́n ní láti bá àwọn ọ̀tá Ọlọ́run lọ láti gbé wọn. Nítorí náà, wọ́n rìn káàkiri ní aginjù nítòsí ìlérí wọn. Nítorí ogójì ọdún, ó kò wọ ilẹ̀ ìlérí lọ, kò sì gbogbo àwọn ọkùnrin tó ju àwọn ọkùnrin ogun kù. Àṣẹ bí Joṣua àti Kalẹbu Kalebu tí wọn yóò gbà láàyè láti wọ ilẹ̀ ìlérí wọn, nítorí Ọlọ́run ti ní kẹ̀ tí wọ́n bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ó sì ti ara sí i, a gbà wọ́n láàyè láti wọ ìlérí wọn. Èyí tún dàbí ọkọ̀ òfurufú wa kúrò nínú ẹ̀ṣẹ̀. Ní àgbélébùú Kristi, a gbọdọ̀ ṣe ìpinnu àti sìn olùtọ́jú wa ní omi baptisi láti lè dìde bí ẹ̀dá tuntun. Paulu sọ nínú Rómù mẹ́fà ṣe o kò mọ̀ pé gbogbo wa tí a ti baptisi sínú ikú rẹ̀, nítorí náà lé a sìn ọ́ nípa já sínú ikú, gẹ́gẹ́ bí Kristi ti jíǹde kúrò nínú ikú nípasẹ̀ ògo Baba, àwa náà lè gbé ìgbé ayé tuntun tí a bá ti wà ní ìṣọ̀kan pẹ̀lú rẹ̀, bí èyí nínú ikú, a yóò wà ní ìṣọ̀kan pẹ̀lú rẹ̀ nínú àjíǹde rẹ̀. Nítorí àwa mọ̀ pé a kan ara rẹ̀ mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀, kí a kí ó má bà jẹ́ ẹrú mọ́, pé a kòye kí ó jẹ́ ẹrú mọ́. Nítorí ẹnikẹ́ni tí ó bá ti ní òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, a pàápàá gbọdọ̀ ní ìgbàgbọ́ ìgbàgbọ́, àti kí ó bá Ọlọ́run lájà láti wọ ilé wa. Ọ̀ràn àwọn ìbéèrè a bí Mose ṣùgbọ́n dé ọmọ Farao pé àjèjì gbogbo Ejibiti. Òtítọ́ èké Nítorí Farao ní apá kan sí àwọn ọmọ mìíràn, nítorí Farao ṣe inúnibíni, kí nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jehova Ọlọ́run, ilé ilé, òtítọ́ èké. Àwọn ènìyàn ènìyàn tí ó jẹ́ ẹrú sí ẹ̀ṣẹ̀ òní láti ṣe ohunkóhun láti jogún ọ̀run tí ó ṣe ìlérí ti èmi ilẹ̀ òtítọ́ èké. Ọlọ́run kọ àwọn ọdún ní Ejibiti ní ìlú Ejibiti bí Ajma ṣáájú kí ó tó fún un láti darí àwọn ọmọdé ti Israẹli jáde nínú oko ẹrú Ejibiti. Òtítọ́ èké àgbèjọ́rò àkókò tí ó wà ní ọ̀nà wọn lọ sí ilẹ̀ ìlérí wọn. Ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ lórí àwọn ọmọ Israẹli olókìkí jùlọ ti àwọn ẹrú ti ilẹ̀ tí ó ṣe ìlérí ti ilẹ̀ ṣáájú fún Abraham. Wọ́n sì lọ sí Ejibiti àti láti ẹgbẹ̀rin ọdún lẹ́yìn ìrọ̀rùn pa ní Sinai. Olúwa sì wí fún Mósè pé, ẹ gòkè wá sí orí orí òkè kí ó wà níhìn èmi ó sì sọ tábìlì òkúta pẹ̀lú òfin ó sì pàṣẹ fún wọn ní ìlànà mo ti kọ fún ìlànà wọn á tọ́ka sí wọn bí àwọn òfin mẹ́wàá ṣe àkópọ̀ ní ìsàlẹ̀ ìwọ kò ní ọlọ́run mìíràn níwájú mi ìwọ kò gbọdọ̀ jẹ́ ẹniyé lọ orúkọ olúwa ọlọ́run rẹ rántí ọjọ́ ìsinmi nípa mímọ́ mímọ́ di mímọ́ bọ̀wọ̀ fún baba àti ìyá rẹ èkó gbọdọ̀ pa ìwọ kò jẹ́ ti ẹnìkejì rẹ kà wọ́n lẹ́ẹ̀kan sí àti àkíyèsí pé wọ́n jẹ́ òfin àwọn òfin àwọn òfin àwọn òfin ohun láti ṣe àti àwọn ohun kì í ṣe ǹjẹ́ ó wà láyìíkéyìí ti ìdáríjì tàbí ìgbàgbọ́ rárá ǹjẹ́ ó ṣe àkíyèsí sì pé ọ̀kan tàbí méjì ṣe pẹ̀lú ọkàn ènìyàn, ọkàn tàbí ìwà rẹ̀. Rárá, a ṣe àdéhùn májẹ̀mú yìí láti mú wa wá sí Kristi, àti pé a ti ròpọ̀ ní Heberu, ròpọ̀ ìwà búburú. Nítorí tí kò bá sí nǹkan kan tí ó jẹ́ àṣìṣe pẹ̀lú májẹ̀mú ìṣáájú yẹn, a sọ pé, àkókò tí ó wà, ní tí wọ́n fi ṣe májẹ̀mú fún wọn, nítorí pé tí wọ́n yípadà sí wọn, èmi yóò yípadà kúrò lọ. Máṣe, má dá ìní mi ni, èmi yóò ṣe pẹ̀lú ilé Israẹli, tí wọn yóò mọ̀ mí èmi ó fi wọn lé ọkàn. Nípa ń pe májẹ̀mú yìí titun, ó ti jẹ́ kí ìgbà àkókò tí ó jẹ́ pé àti kìíní ó ti mú àti arúwọ yóò parẹ́ láìpẹ́ pé nígbà tí Jesu dé, ó wàásù ìfiránṣẹ́, ìrònúpìwàdà, ìfiránṣẹ́ tí oore-ọ̀fẹ́ Ọlọ́run àti ìgbàgbọ́ àti ìjàpá. Iṣẹ́ apèsè rẹ̀ jẹ́ láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Ó ṣí ọ̀nà fún ìdáríjì ti ẹ̀ṣẹ̀ nípa ìfẹ́kúfẹ̀ẹ́ fún ẹ̀ṣẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa. Fún gbogbo àwọn tí ó gbàgbọ́ nínú àti tani, ó gbàgbọ́ nínú àwọn tí ń kọ́ni, tí wọ́n mẹ́tẹ̀ẹ̀ta lé kí ló dé ìgbàgbọ́ yẹn dé. Ó ṣe tí ó jáde pẹ̀lú ìgbàgbọ́ tí a fi òfin náà fún wa. Nítorí náà lè dá wa láyè sí Kristi. Nítorí náà a kò lè darí wá sí Kristi. Ní báyìí a kò sí lábẹ́ àbójútó òfin, àti ìwọ, ó ti ti kú nínú ìrékọjá rẹ̀ àti aláìkọlà ti ara rẹ̀, ó ti gbà láàyè láàyè àwọn ìbéèrè tí ó tako wa, ó sì ti gba ẹjọ́ fún wa. Ìfẹ́ Ọlọ́run àti àánú tí ó pèsè ẹbọ ẹ̀jẹ̀ pípé nínú Ọmọ rẹ̀, ikú Kristi ti fi ìdí tuntun májẹ̀mú pèsè fún ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ àti òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ fún gbogbo àwọn tí ó gbọ́ pé àti ìgbọràn. Nítorí náà, sọ̀rọ̀ bí àwọn tí wọn yóò ní ìdájọ́ nípasẹ̀ òfin tí ó fún ní òmìnira, nítorí ìdájọ́ láìsí àánú yóò hàn sí ẹnikẹ́ni tí kò bá ní àánú. Àánú Sorinfos lórí ìdájọ́ àwọn ìbéèrè Ọlọ́run pé Mose lórí òkè náà láti fún ní òfin mẹ́wàá fún Olúwa, àwọn Kèfèrí àti àwọn ọmọ Israẹli, àwọn Júù, bọ ọmọ Israẹli títí tí rọ́pọ̀, nípasẹ̀ májẹ̀mú mìíràn àti dára jùlọ, òfin mẹ́wàá, òfin mẹ́wàá, òfin mẹ́wàá pàápàá, bó tilẹ̀ jẹ́ pé wọn kò tọ́jú wọn ní inú ọkàn àti ọkàn, òtítọ́ àpáta. Òfin Mose ti pèsè fún ìgbàlà, ìdáríjì ẹ̀ṣẹ̀, òtítọ́ èké, Ọlọ́run ti Kristi, òtítọ́ èké orí, lẹ́yìn tí a jíṣẹ́ láti ọkọ̀ ojúlé Ejibiti àti gbígba ilẹ̀ tí ó ń sàn pẹ̀lú wàrà àti oyin. Israẹli ní àwọn onídàájọ́ ìjọba, àwọn onídàájọ́, ṣùgbọ́n àwọn ọmọ Israẹli fẹ́ láti dàbí gbogbo àwọn orílẹ̀-èdè yíká ìkà wọn, wọ́n kọ̀ Ọlọ́run wọ́n fẹ́ ọba. Nítorí náà, Ọlọ́run fún wọn ní ọba Saulu, ọ̀jọ̀ba nípasẹ̀ ohun tí àwọn ènìyàn fẹ́. Ọ̀fìn Dafidi gẹ́gẹ́ bí ọba, ẹnìkan tí ó gbọ́ràn. Nítorí náà Samuẹli, ìtọ́sọ́nà Ọlọ́run, ó fi òróró Dafidi gẹ́gẹ́ bí ọba, ẹnìkan ti lọ. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà, Dafidi ní láti sá kúrò ọ̀dọ̀ Saulu, nítorí Saulu fi ọ̀dẹ̀ rẹ̀ bí ó ti ń fẹ́ láti pa. Síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí Dafidi, kọ̀ láti ṣe ohunkóhun lòdì sí ẹni àmì òróró ti Ọlọ́run. Lẹ́yìn ikú Saulu, Dafidi sì jọba. Ọlọ́run sọ nípa Dafidi pé, lẹ́yìn iyọ̀ Saulu, ó jẹ́ nípasẹ̀ rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọmọ tí sí ọkùnrin yìí. Ọlọ́run mú wá sí Ísírẹ́lì, olùgbàlà Jésù, bí ó ti ṣe ìlérí. Lé ìgbà yẹyẹ, àwọn arákùnrin Dáfídì wà lára àwọn agbo ọkùnrin tí ó dára púpọ̀, àti níbẹ̀ ni ó wà ní ààbò fún. Kò ṣe ìwárì àwọn arákùnrin rẹ̀ tàbí mú ohunkóhun tirẹ̀. Lẹ́yìn ìgbà tí Dáfídì sì wà nítòsí, ebi ń pa àwọn arákùnrin rẹ̀ àti bí ó ti béèrè fún ìrànlọ́wọ́. Ṣùgbọ́n Nábálì mú fún àwọn ìbálòpọ̀, túmọ̀ sí rẹ̀ kọ́ àṣẹdájú. Dáfídì bínú gidigidi láti pa, ṣùgbọ́n ó ronúpìwàdà, gbígbà láyè láti lọ ìdájọ́ rẹ̀, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ní ìgbésí ayé Dáfídì, dípò kí ó sì ba ogun pẹ̀lú ogun rẹ̀, ó dúró ní ilẹ̀, níbẹ̀ ó rí obìnrin ẹlẹ́wà tí ó lù fún ó ránṣẹ́ sí láti ṣe panṣágà, ẹ̀kọ́ olóyún. Dafidi pàṣẹ pé kí ọba ọkọ rẹ̀ láti bọ́ ẹsẹ̀ rẹ̀ burú jù, bẹ́ẹ̀ ni ìṣe ìtẹ́lọ́rùn lọ́lá fi pọ̀ fún ẹsẹ̀ yìí. Ṣùgbọ́n nígbà tí ó dojúkọ nípasẹ̀ Natani, ó ṣe èlò búburú rẹ̀, ó ronúpìwàdà, ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì. Bí ó tilẹ̀ jẹ́ pé a tún jìyà àwọn àbájáde ti àwọn iṣẹ́ ẹlẹ́ṣẹ̀ rẹ̀, kò sí àní ìhùwàsí rẹ̀, ìrònúpìwàdà àti ìfẹ́ rẹ̀ fún ìdáríjì láti lè bá Ọlọ́run lájà. Kí ni ìdí tí Ọlọ́run yóò sọ, èmi ti rí Dafidi ọmọ Jese, ọkùnrin kan lẹ́yìn náà yá mi, tí yóò ṣe gbogbo ìfẹ́ mi, èyí ní ipò gbogbo ènìyàn lónìí, a ní gbogbo ẹ̀ṣẹ̀, nílọ́ fínú ọmọ rẹ̀, yóò jókòó lórí ìtẹ́ rẹ̀ láì, ó tọ́ka sí Jésù, Kristi, ìjọba tí yóò kọ́ parí. Àwọn ìbẹ̀rẹ̀, Dáfídì kọ̀ láti ṣe ìpalára Sọ́ọ̀lù, ọba Israẹli, gẹ́gẹ́ bí ó ti yan ọ̀run, nípasẹ̀ Ọlọ́run, àti láti ṣe ìpalára fún un, kì yóò bọ̀wọ̀ fún Ọlọ́run, òtítọ́ èké, ènìyàn lẹ́yìn ọ̀kan tí Ọlọ́run túmọ̀, sí túmọ̀ sí ẹni ẹni tí ó ń kọ́ àwọn òfin Ọlọ́run, àti àwọn òfin Ọlọ́run, olódodo tí ó lágbára nínú àwọn ènìyàn Ọlọ́run, tí ẹni tí mo ní, mo ní, ibi tí ó ní, ibi tí ó ní, ibi tí ó ń, tí ó lè ṣe ṣe. Dafidi ní àpẹẹrẹ fún wa níbẹ̀ fún Ọlọ́run lórí láti di mímọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. Inú Ọlọ́run dùn pẹ̀lú àwọn iṣẹ́ ti Dafidi. Òtítọ́ èké Jésù. Inú Dafidi fún Jésù bí ẹbọ ìsan fún ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ òtítọ́ èké orí pẹ̀lú ìjọba àwọn ọba. Ọlọ́run fi ìfiránṣẹ́ rẹ̀ lélẹ̀ nípasẹ̀ àwọn ọkùnrin tí a tọ́ka sí bí àwọn wòlíì. Gbogbo àwọn wòlíì gba ìgbàlà Ọlọ́run fún àwọn ọmọ Israẹli, ṣùgbọ́n gbogbo àwọn wòlíì tí ń bọ̀ nípa Mẹ́sáyà tí ń bọ̀ ó àwọn ọdún lọ àti nípasẹ̀ bí àwọn wòlíì ó ṣe ní Jésù. Àwọn àsọtẹ́lẹ̀ díẹ̀ ni a ṣe àkójọ sí ìsàlẹ̀ àtẹ̀lé àtẹ̀lé ìmọ́lẹ̀ ìmọ́lọ, má ṣe má ka iṣan méjèèjì, ìránṣẹ́ mi, àti lójijì Olúwa, tí ó ń wá yóò wá sí tẹ́ḿpìlì rẹ̀, òjíṣẹ́ ní májẹ̀mú tí ó fẹ́, wá lé Olúwa, àwọn ọmọ ogun ọ̀run lé Olúwa, àwọn ọ̀run, ìṣẹ̀ṣẹ̀ mẹ́tẹ, lẹ́yìn tí Jesu ti bí ní Bẹtilẹhẹmu ti Judea, ní ọjọ́ Herodu ọba, àwọn ọlọ́gbọ́n láti ìlà-oòrùn sì wà ní Jerusalẹmu, wọ́n sì bèèrè pé, níbo lé ẹnìkan ti iṣẹ́ ti àwọn Júù, àwa rí ìràwọ̀ rẹ̀, wọ́n sì rí ìràwọ̀ rẹ̀, àsọtẹ́lẹ̀ Génésìsì, kò ní aládé, kò ní kúrò ní Juda, bẹ́ẹ̀ ni àṣẹ lórí náà lè rìn títí dé ọ̀dọ̀ rẹ̀, àti fún kí ó jẹ́ ìgbọ́n nínú àwọn ènìyàn ìtàn ìdílé Jésù ti ń dán ìdílé rẹ̀ padà nípasẹ̀ Dáfídì gbogbo ọ̀nà sí Adam. Àsọtẹ́lẹ̀ Jeremiah kíyèsí ọjọ́ ń bọ̀ Olúwa wí, nígbà tí èmi ó jí dìde fún Dáfídì, a ò nínà olódodo, òun ó sì jọba bí ọba, ó sì pàṣẹ lé ẹnu àti òdodo ní ilẹ̀ náà. Ìlàn Mátíùkù, èyí ní ìgbàsílẹ̀ ti ètí Jésù Kristi, ọmọ Dáfídì, ọmọ Ábúráhámù, àsọtẹ́lẹ̀ Àìsáyà, wọ́n sì wí pé kí Olúwa kíyèsí gbọ́ ilé Dáfídì, tí Olúwa kíyèsí gbọ́ ilé Dáfídì, tí Olúwa kíyèsí ọmọ kan, yóò pe orúkọ rẹ̀ Ìmúralì. Nígbà tí ìyá rẹ̀, Maria gba ara Sẹ́fújọmọ kí wọ́n tó ń gbé wọn, a ó ṣe ọlọ́tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ èmi mímọ́, Abitamika, ṣùgbọ́n níwọ, Efraimu ẹ̀plata tí ó jẹ́ púpọ̀ láti wà láàrín àwọn ìdílé Juda, láti ìwọ sì jáde fún mi, tí ó ní láti jẹ́ alákòóso ní Israẹli, ẹni tí ó ti ọjọ́ àtijọ́, láti ìgbà àtijọ́, ìlan Matiku, ìlan Matiku, èyí ní ìgbàsílẹ̀ ti ìgbésí ayé Jésù Kristi, ọmọ Dáfídì, ti Dáfídì, ní ọmọ Abrahamu, àsọtẹ́lẹ̀ Sekaya, yóò gidigidi, ọmọbìnrin Sálẹ̀mù, kíyèsí, ọba rẹ̀ ń bọ̀ sí ọ, olódodo, ó sì gba ìgbàlà ní ohun onírẹ̀lẹ̀, àti tí ó wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́, lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́, ó fọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ kan, ìṣẹ̀ṣẹ̀ méjì, àwọn ọmọ ẹ̀yìn sì lọ, àti bí Jésù ti ṣe, ó sì mú kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ àti ọmọ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀, ó sì jókòó lórí wọn. Àsọtẹ́lẹ̀ Àìsáyà. Ṣùgbọ́n ó gbògbé fún àwọn ìrékọjá wa, ó bínú fún àwọn àìṣedéédé wa, ìgbésẹ̀ láfíà wà wá lórí rẹ̀, àti pẹ̀lú àwọn ìlà rẹ̀. Aláràádá ìlàn. Mátátì. Lẹ́yìn náà tú sílẹ̀ tó wọ́n fún wọn. Ṣùgbọ́n Jésù kò bá pa àti kí ó jìjì láti kan mọ́ àgbélébù bí ọ̀dọ́ àgùntàn tí ó yọrí sí pípa àti bí àgùntàn tí ó jẹ́ ìpalọ́lọ́. Nítorí náà kò sí ẹnu rẹ̀. Ìṣeṣe. Mátíù. Lákòókò tí a fi ẹ̀sùn nípasẹ̀ rẹ̀, àwọn olórí àlùfáà àti àwọn àgbàgbà kò ṣe rárá fèsì. Pilatu bí pé, ṣé o kò gbọ́ iye ìdíyelé tí wọ́n mú wá? Ṣùgbọ́n Jesu kò fèsì rárá. Nítorí náà àyà yí ẹnu yá gómìnà gidigidi, àsọtẹ́lẹ̀ Isaiah. Wọ́n sì kọ ìsà ìlú búburú àti pẹ̀lú àwọn ènìyàn búburú, wọ́n sì ṣe ìwà ipá, bó tilẹ̀ jẹ́ pé kò ṣe ìwà ipá tẹ́lẹ̀, ó sì di ọmọ ẹ̀yìn Jesu. Ó tọ́ Pilatu lọ béèrè fún ara Jesu, àti Pilatu pàṣẹ pé kí ó ṣe ṣe. Nítorí náà Josẹfu mú òkú ó sì wé nínú aṣọ ògbó tí ó mọ́. Lẹ́yìn náà, ó gbé nínú ibojì tuntun rẹ̀, èyí tí ó ké kúrò nínú àpáta. Lẹ́yìn tí òkúta ńlá kọjá ìbàjẹ́ lékún níbojì, ó fi sílẹ̀, ó jẹ́ Kristi, láìsí ẹ̀ṣẹ̀, ó tẹríba Ọlọ́run pátápátá, ní ìtara fífún ẹ̀mí rẹ̀ bí ẹbọ ìbínú fún wa. Nítorí náà ìmúṣẹ ìlérí Ọlọ́run fún Dafidi àti Abrahamu, lónìí ènìyàn wà lábẹ́ ìgbèkùn ẹ̀ṣẹ̀, a gba òmìnira kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ Kristi. Ọlọ́run sọ̀rọ̀ tààrà pẹ̀lú Adam, Noah, Abrahamu, Dafidi, òtítọ́ èké, kò sí àwọn àsọtẹ́lẹ̀ nípa olùràpadà, òtítọ́ èké, Àìsáyà ni wòlíì kan fún àsọtẹ́lẹ̀ nípa Mẹ́sáyà kan, òtítọ́ èké, àwọn àsọtẹ́lẹ̀ ti wà nípa gbogbo àwọn wòlíì gbogbo yìí tí ó ṣe nínú Jésù ti Násárẹ́tì ti àwọn Kristi, òtítọ́ èké. Ọlọ́run gba ìfiránṣẹ́ rẹ̀ nípasẹ̀ àwọn ọba Israẹli fún àwọn wòlíì rẹ̀, òtítọ́ èké.